ọ̀dọ̀ ṣe fún ènìyàn bẹ́ẹ̀ ìdílé olóògbé ọlọ́run lẹ́ẹ̀kan sí olóbá wa dì wọ́n mú gbogbo ohun tí wọ́n fi sílẹ̀ ìdíbàjẹ́ má jẹ́ kó wọnú rẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa. a gbogbo wa ní orúkọ Ọlọ́run um, gbogbo àwọn bàbá àti màmá wa tá ní ìjókòó the dignitaries that are here organize Um, the family of our brother, Adebo Atoda. Osúnmọ̀ Ọ̀ṣúnmọ̀ Ọ̀ṣúnmọ̀ sorry aka Osmond Akin ẹkú àtẹ̀mọ́ra lórúkọ Jésù àlàfo tí èèyàn wá fi sílẹ̀ Ọlọ́run á bá in the industry the, uh, God will fill every void that the demise of our brother have created. Um, bí wọ́n one ń bì is not for a sermon or to preach it's just an exhortation. tó wà nínú ẹ̀jẹ̀ Jésù Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára atọ̀yíwá ní wákàtí ìyọ́ Ọlọ́run a béèrè fún ààbò yín tó nípọn tó gbòòrò lórí ìdílé olóògbé lórúkọ Jésù olúwẹ̀ dáàbò bò wọ́n ẹ̀yin ni ọlọ́run tó pa wá mọ́ ẹ̀yin lọ́ba tí kì í jẹ́ kí ẹ̀rù kó bani a fi ìdílé ìránṣẹ́ yìí lé yín lọ́wọ́ lórúkọ Jésù olúwẹ̀ dáàbò bò wọ́n aya ọmọ ẹ̀gbọ́n àbúrò a fi wọ́n lé yín lọ́wọ́ lórúkọ Jésù olúwẹ̀ dáàbò bò wọ́n ayérayé àfi ará àti ọ̀rẹ́ ojúlùmọ̀ lé yín lọ́wọ́ lórúkọ Jésù Ọlọ́run ẹ dáàbò bò wọ́n ìwọlé ìjáde wọn lórúkọ ti Jésù ẹ jẹ́ kó ti ọ̀dọ̀ yín wá ibi ẹ má jẹ́ ó ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni nínú wọn agbàdúrà Ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára ikú yìí ẹ má jẹ́ ó jẹ́ àkúfà nínú ìdílé láàrin ọ̀rẹ́ láàrin ẹgbẹ́ láàrin ojúlùmọ̀ lórúkọ Jésù ẹ má jẹ́ ó jẹ́ àkúfà ààbò yín tó nípa tó gbòòrò olúwa ẹ fi bò wọ́n ẹ pa wọ́n mọ́ ọlọ́run ẹ má fi wọ́n sílẹ̀ a ó máa yìnyín ní orúkọ jésù kristi olúwa wa aláṣẹ ọ̀run jehova ti fi àṣẹ sọ̀rọ̀ ẹ fàṣẹ yín gbọ́ àdúrà wa ẹ jẹ́ kó rí bá a ti béèrè ní orúkọ jésù kristi olúwa wa. ẹyin olúwa lógo ẹ jẹ́ ká yin olúwa lógo ẹ jẹ́ ká jókòó. nígbà tá a máa gbọ́ tẹ́símọ́nì nípa olóògbé Gbádébọ̀ brother Ṣọlá máa wá láti ka biography fún wa. sẹ́yìn bí kò ṣe rí báyìí ọlọ́run ni àṣeyí òwò kò sẹ́ni tó lè bí. To the family, I want to encourage us. Let us hold on to our faith in God. Ọlọ́run tó mú lọ, ó mọ ohun tó rí, ó mọ ohun tó ṣe. Ọmọ tó fi sílẹ̀, mo mọ̀ wípé ní agbára Ọlọ́run, everything that she needs láti jẹ ohun tí bàbá fẹ́ jẹ́ kó jẹ́ àti jù bẹ́ẹ̀ lọ ọlọ́run á ràn yín lọ́wọ́ ọlọ́run ò fi yín sílẹ̀ to everybody we appreciate you bọ̀ síbẹ̀ abẹ̀wá let's remember our God in the day of our youth tàbá rántí rẹ̀ ní ọjọ́ ìṣòro òun náà rántí wa á sì pẹ̀wà mo kí wa lẹ́ẹ̀kan sí i ní orúkọ Jésù agbára Ọlọ́run yóò fi wá sílẹ̀ gbogbo àwa tá a fi lé wa sílẹ̀ a padà síbẹ̀ láyọ̀ àti ní àlàáfíà ìgbéga àti ìtẹ̀síwájú yóò máa jẹ́ tiwa ẹ jẹ́ kí a tẹríba fún àdúrà Ọlọ́run agbára wa ìwọ ní ọrọ̀ tó tan ìmọ́lẹ̀ tí òkùnkùn lè borí rẹ̀ a sọ nípa ti ọ̀rọ̀ yìí lónìí gbogbo ọkàn tí orí rẹ tẹ bà gbogbo ọkàn tí ọkọ rẹ gbọgbẹ́ nípa agbára ọ̀rọ̀ rẹ ìtura àti àlàáfíà ọlọ́run tó fi bá wọn pàdé lónìí bàbá rí ẹnikẹ́ni tó jìnà sí ọ tí kò mọ̀ a fi àkókò yìí béèrè ìbápàdé pẹ̀lú ìwọ ọlọ́run lórúkọ jésù